Allah Ta'ala ọ̀gá olùdáwà ọ̀gá olùdáwà ọba tó mọ̀ wá ṣáájú kí ó tó mọ̀ wá tó tó wá máa mọ̀ mọ́ àwa mùsùlùmí kúrò nínú ẹ̀gbìn ẹ̀gbìn kíni òun náà ni ẹ̀gbìn ẹ̀bọ tàbí sí àṣọ torí pé kódà anábìwá àyà kùránì sọ́rọ́ tó pa ọ́ bàtà ọlọ́run ti ẹ̀ sọ fún wa pípé alùmọ̀ṣẹ̀rù kó gangan fún àwọn ọmọṣẹ́nu méjì zoom làwọn gan fún àwọn ẹ̀pìn ni wọn. ó wọ́n ẹ̀pìn ẹ̀pìn ẹ̀pìn ni wọ́n ẹ̀pìn ni wọ́n. ìmáàlú méjì ẹ̀pìn ni wọ́n. àwọn òòsàn gangan fún àwọn náà ẹ̀gbìn ni wọ́n gbà tó sọ wípé ìlànà ìṣòkó nà nẹ́jàs dájúdájú àwọn ìyẹn ẹ̀gbìn ni wọ́n ọlọ́kùn sàánú wa ọlọ́run wa máa máa máa wa mùsùlùmí kò bí ẹ̀gbìn ká má bàa wá fara kẹ́gbìn ní ìfìmọ̀ kì máa ń lọ nínú àlùkùrá nígbò gbòǹgbà nípa ẹ̀kọ́ pé oúnjẹ tó Yorùbá ní jẹ kì í fi mú mú oúnjẹ tó Yorùbá ní jẹ kò ní sí kí ni kò ní fi mú mú ó ní bí títí ń fi mú mú èèrò rẹ̀ ti kó sórí ètè ẹ̀ owó sì nígbà pé ó ti rán síbẹ̀ Yorùbá ní ìkànnì bẹ́ẹ̀ ní bàbá ńlá ẹgbọ́ ìsìn ìta sínú àlàyé ló bá àlàyé ọjà yìí pátápátá tẹ́gbọ́bá ikú inú ẹ̀sìn tó wá wẹ́ ìyàn gbogbo ẹ̀sìn yẹn lẹ́gbọ̀n yẹn ó bàjẹ́ pátápátá ó kú òní pé sí aláìjì yẹn ni májèlé ó kán sí wọn lẹ o tẹ́gbọ́bá ikú inú sẹ́yìn ló bàjẹ́ ẹni ọlọ́pàá wá sàánú tó bá ọ̀run kúrò àdàkùn inú ẹ̀gbọ́ ìgbín ló kọ́ ẹ̀ ló ó fẹ́ sí bẹ̀rẹ̀ nu ìjẹ̀bi ní tuntun òun ti lọ ájìrí ájì ti wo ló ṣe mi òun gbá àwẹ̀ nínú sínú aláwẹ̀ ló ṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀ sí àwẹ̀ òun ti kírun ní gbogbo ẹ̀rọ ti fò dànù ló ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rọ kíkí o pẹ̀lú mi ní wàhálù tí ń kí wàá lọ àwọn afáàsì máa ń ṣàlàyé gbogbo ìgbà tí wọ́n fi fẹ́ dàbí aláṣejù wọ́n á lọ kí ọ̀wá nàbí yìí fẹ́ bọ́ agbélébà sí àwa làyínà ṣọ́ọ̀tà tó bá ṣẹ̀kọ́ péré láyé àgbàtọ́ ní àgbàdégbà iṣẹ́ rẹ kí ni iṣẹ́ ànábì tó jíṣẹ́ ànábì gangan yóò bàjẹ́ àyẹ̀wé tó jíṣẹ́ òṣùmánù gbogbo lábílà lánàá bí náà gbogbo ẹ̀rọ tó kì í gbogbo tó ṣe yẹn ọ̀rọ̀ kẹsẹ̀kẹsẹ̀ lé òun dáná. wàhálà takunan nàmí nàlẹ́ ọ̀sìn èyí ò ní kó àkọ́rù àwọn tá a ti pàpẹ́ ní oṣù bí ìfẹ́ àwọn nàìjíríà wọ àti ẹ̀ ó tún dẹ́gbẹ́ alẹ́lọ́ ọ̀tá rí alẹ́lùwà Muhammad sọ̀rọ̀ àìwọ́ gbogbo ìwọ́ wá wà àwọn àbá máa ń ṣàlàyé pé ọlọ́run ti jú àná ẹni tẹ́ ẹ pé ń ti jú tẹ́ sọ pé ń ti jú bọ́ọ̀m tó sọ fún tó bá ṣe fọ pé iṣẹ́ mú dànù kò sì fi lé iṣẹ́ lé iṣẹ́ fún ọ. ẹlẹ́ẹ̀kejì fìyàwó ẹni òfin ní ìwà àti ẹ̀ẹ́dẹ́gbẹ́ láwọn ẹni òfòrò wa ọlọ́lọ́run lójú ọ̀rọ̀ kọ àlẹ́bí tí ó ta tẹ́ àwọn àfáà ọlọ́run ti dúró ẹ̀ àbí ìwọ wa ń kọ́ àbò nípa ẹ tó fún ànábì lọ́dọ̀ ọlọ́run yìí àbò jùlọ. sáà lọ́dọ̀ lè bí bá ń bá ànábì ó wọ pé tí o bá ń ní ilé ikú tí wọ́n kojú gbà ẹ̀ ni òwe ni ń pa fún un. àràbà túnra mú ojú gbogbo ṣe kí ni ń gbà rèé tọ́gbọ́n náà lè rí rẹ̀ fáwọn ẹbí ayẹ́pẹ́ kò ní kù lá láti sọ ẹnikẹ́ni sínú náà kó sì sọ kó sì sọ tẹ̀lé òfò nígbà lọ fẹ́ tó bá ṣe bọ̀. lórí ẹgbẹ́ wọn tó bá ti jẹ́ ẹgbọ́ àti ìran ẹgbọ́ sẹ́pẹ́ nǹkan máa wà yóò tó níran yẹn pé irú irú oríṣiríṣi ọ̀nà tó lè gbà yọjú àwọn ojú pàànà tó lè gbà wá gbogbo ẹ̀ pátá lèyìn ó jìnnà sí tí ó sì mọ kan gbá kò díẹ̀. wọ́n ní gbogbo sẹ́yìn ó bàjẹ́ láyé eré náà ti ìbàṣẹ́ jẹ́. àbíkọ́ lèyàn fi ń ronú ìlú àlùjáná lèyàn bà lèyàn bà á sí mi. ọlọ́run ká mọ̀ pé ìkọ̀ọ̀kan ní láṣà àti ẹ̀ àṣà àti wáyé. ojú náà lè wòrá wọn níbo ọlọ́run ọ̀pẹ látàrí ní gbogbo jíṣẹ́ ìlú láìpáṣà ló ní owó ọdẹ ní ọlọ́run ẹ̀rọ àbí síwá yóò fi àwọn àgbààgbà tí wọ́n lò wọn tẹ́kù gbogbo wọn lẹ̀kẹ́ wọn darí wa ṣèyí bàbá sallallahu alaihi wa sallam ó bá wọn tí a ya ọjọ́ méjì sọ́kọ̀ tí a fi ń ṣe. ìkan náà wọn yóò yẹn lẹ yọrọ wà ní ìlànà tí orúkọ bí èsì ó bá wọn wọn yà á sọ́kọ̀ làwọn ìṣọdún kódà èmi ò tí ìta pé bóyá ìbọn ni wọ́n fi ṣe ń dọ̀ ní Màdínà wọ́n kàn ṣe ní ọjọ́ tí wọ́n múra fún jáde fún yọ̀ ọ́ ẹgbọ́n òyàrá àmàdínà ọjọ́ méjèèjì tẹ ìyàsọ́fẹ́ ọlọ́run bá ti ju ọjọ́ méjì ní ọ̀pọ̀ ẹ̀ torí ohun náà ni Eidul Fitri wà Eidul Adha ọlọ́run ẹjọ́ ṣe mọ́ ìdá ìmọ̀ ṣe ní ìsinmi ìtúnu àwẹ̀ àti ìyá àwọn bá wá ṣàlàyé ilé ìtúnu àwẹ̀ àti ìyá ọlọ́run fún ẹ̀ ló lóun kalẹ̀ lọ́dún ṣùgbọ́n àwọn ọjọ́ méjì ti mọ̀dínà àwọn àgbààgbà wọn nípò ní wọn gbé kalẹ̀ gbogbo ní wọn gbé kalẹ̀ àtàwọn onílà káyé inú wọn tí wọn fi rògbò wọn gbé kalẹ̀ kò lè bá mú àyàfi tọ́lọ̀ bá gbé kalẹ̀ èyí tó bá mú nù ṣe sí wọn gbà níbi dé àbí kọ̀ndẹ́mù òwò kílè fàgílè torí náà aláti ṣọ́ra gidi gbogbo tí bá ti dọ́dún èèyàn takété sí ni èèyàn jìnnà sí ni tí ò bá ti sí ìbámu pẹ̀lú ọdún ti Islam àwọn àlùkò àti àṣọdún bẹ̀rẹ̀ ẹgbẹ́ ń pè ní bẹ̀rẹ̀ ìdíṣe ní ọjọ́ ń pè bẹ́ẹ̀ ilé ìgbà ọgbẹ́ tá ń pè rẹ kọ́ ìkó ní tí máa sọ lórí ìdí báyìí ìkan wà kì í sẹ́fà ìró ẹni máa sọ pé tó ń sọ yẹn fẹ́ máa sí máa máa jẹ́ máa sì máa fi gbóyán ó pọ̀ dáadáa ní ìfẹ́ àti ìfẹ́ wàrà lọ́wọ́ ó wà ní ṣùgbọ́n kò pọ̀ ní ìsọ pé ò sí bí kò pọ̀ ní ẹ̀ka ìlú ló pọ̀ lọ́wọ́ yẹn ó pọ̀ gan àwọn tó máa ń sọ fún ẹ̀ níbi ọdún kẹrin níbi tó pọ̀ jù ẹgbẹ́ iṣẹ́ ó pọ̀ pé pàǹpá làwọn sọdún sí i things you want, you should not do. Irú ọdún náà ìyá máa ń jìnnà sí i. Pẹ̀lú òkú ọlọ́run tó bá di ọ̀túnwá insha Allah ta'ala. A kó ọ̀rọ̀ táwọn àfáà ní nǹkan bí ọgọ́rùn-ún ọdún mẹ́jọ sẹ́yìn. Àwọn àfáà tí wọ́n ti sọ nípa àwọn ọdún èyí táwọn èèyàn máa ń ṣe bí àtọ̀sọ́ pé tí Islam gbé kalẹ̀ kí ni ẹ̀sìn sọ pa ẹ̀. àwọn abáàbí mo fẹ́ kí n tó ti lé lọ́gọ́rùn-ún ọdún méje sẹ́yìn ni o ìṣàwọn àlẹ Yorùbá kì í ṣe àwọn bá dáhùn ní mò ń sọ ní àwọn bá kà mọ́ ní o ìṣe bàbá má dùn mò ń sọ mo fẹ́ ṣàlàyé mo fẹ́ ṣàlàyé àwọn tó súnmọ́ ìpìlẹ̀ ẹ̀sìn sábà wà jìnnà sí ìpìlẹ̀ ẹ̀sìn ní ìsìn lọ́dún yẹn ti jìnnà rẹ́ mú àwọn tó súnmọ́ ìpìlẹ̀ ẹ̀sìn kí ni wọ́n sọ ẹ̀yìn ẹ̀yìn ọkà tí ra wọn kó tó dọ̀tún àìṣà àlà èkìtì lọ́wọ́ sọ̀rọ̀tì mr p ṣé fèsì ẹ̀mí pẹ̀lẹ́yà ẹ̀rí ọ̀rọ̀ rẹ̀ ẹ bá fẹ́ gbádùn rẹ̀ kó ka sáré ìlú rẹ̀ tí o fẹ́ ní ìlú rahmanullah tó bá bá dá àfa àyọ́ tó bá ní lọ́ra tó bá lè rà lọ sí net lọ sí sáìtì òfẹ́ yé ó ṣe é ṣe kí tíra yẹn wà bẹ́ẹ̀ lórí download tàbí gbogbo ẹ̀ kó mọ ká ń bẹ̀ ó ṣe é ṣe kéèyàn bá ń bẹ̀ bá dà wọn náà kà tó di ó máa di pé ẹ tí àti ń kà wọn àrírí iná ọ̀sẹ̀ ọ̀gbìn ìsìtàgé ọ̀pọ̀ irú ẹ̀ náà ni pé ìjọ kírísímàsì ṣé ìyẹn lè sin ajẹ kó máa ta gbogbo ẹ̀yàn sàlàyé lẹ́ẹ̀mí ọdún iṣu tí èèyàn lè dá gbogbo abẹ́rẹ́ àgbẹ̀yàn kó sùn jáde àwọn ìgbé máa ta gbogbo ẹ̀yàn sàlàyé àwọn àyà kọ́nà ìdánwò àti súnà náà àti ọ̀rọ̀ àwọn sálàfù kíkàlùkù ó lè ọwọ́ bí ọwọ́ ń pé kíkàlùkù ó lè jókòó jẹ́ ó sì sinmi ẹ̀dọ̀ kéèyàn máa ṣe gbogbo wàhálà yìí kó wá jẹ́ pé òun àtàwọn olù ni yóò bá wa wọlé bí ara wọn tó gbé ìgbà kíá sùnmọ́nàlá. yóò wá jẹ́ wọn àti tani ogbe yìí òun àtàwọn olù àpò àwọn olù méjèèjì náà ló wọlé. àwọn hmm, ìròyìn ìròyìn ah, tó ní bẹ́ẹ̀ lórí ẹ̀yà èdè tó bá ń sọ. ó máa ní kó máa ta oòrùn yóò bàbá yóò bàbá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwòrán àwòrán ló ń ṣe mọ̀ àmọ́sálàkà tó fi sákọ̀. yóò tẹ̀lé inú àwọn ọmọ pé ọmọ náà làwọn kì í wọ́ ọmọ àlùkò. ọlọ́wọ́ sàánú wa. wà ní mẹ́rin kan àtàfùlà wà ní máa kú máa lẹ́nu àṣàbà. Kálukú tó bá di lọ́ọ̀gbé ní Akíámà yóò bára rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí. Bábá ọkùnrin kan lọ́wọ́ bẹ̀rẹ̀ rẹ̀ lọ́wọ́ ànábì wò. Ànábì bẹ́ẹ̀ ní lọ́ọ̀gbé ní àdìmọ́wò máa lẹ́nu àṣàbà ẹni ó bá nífẹ̀ẹ́ sí náà ló bára rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹni ọ̀gbìn ìdíwọ́jọ́ pé yídìí tó bá jẹ́ kí ní kí oṣù láwọn ẹlẹ́gbọ́n ló fẹ́ràn yóò bá wo ó bára yín lẹ́gbẹ̀ẹ́ ara yín ó sì tẹ̀dáwò ìlọ́bí ti ń lọ. olóòkó òwe fún ọ ní orin kan tá a ti kọ tó ti pẹ́ tí wọ́n kọ́ wa primary school. wàkámúkámúkámú wàkámú yésìrì wàkámúkámúkámú wàkámú yésìrì. èló mélòó lánàá bì tí a rán níṣẹ́ kò sẹ́ni tó dàbí Muhammad ìmọ̀ aṣíwájú ẹ̀ka tó sì fọwọ́ wa olúwa fún wa ní ìmọ̀ tó pépéré àwa lọ́mọ tó àǹsáwò níbi ìkẹ́rọ̀lúwà ní kò sì kárí gbogbo wa. Àlẹ́bí ló ń sọ pálíwùmọ̀ rẹ̀ ẹni ṣiṣẹ́ ẹlẹ́bọ yóò jìyà ẹlẹ́bọ eégún tó bá dìde ìdè àríyá ẹ ó máa kíkò sí àwọn ẹlẹ́bọ ẹlẹ́bọ wọ́n á ní èyí ti ṣe ẹ mọ́ kíkò sí àwọn ẹ̀yin lẹ fàyà tẹ̀sí ríya ẹ̀yin ṣe ti ní ẹ̀kú ìwà níbẹ̀ ẹ̀yin mọ̀ láfọ́fọ́ pé mi ẹ̀yin mọ̀ lábàtújú bọ̀ ẹ̀yin tẹ̀lé eégún wọ́n ń ṣayé lọ́rẹ́ ẹ ò fi ṣe tí máa rántí yìí mẹ́wàá lára ìgbọ́ mẹ́ràn lára ìgbàgbọ́tàn. a ṣe mí púpọ̀ fa aláìní ronú. Àánú ṣe mí púpọ̀ fa aláìní ronú. Lọ́lọ́ kún forí di àṣẹ ṣìtù lábílé. Lọ́lọ́ kún forí jà Imam Azharuddeen ọ̀yọ́ tó ti ti ń bẹ lọ́bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tó oní ẹ̀yin mọ̀lára tó júbọ̀ ẹ̀yin la fọ́fún pé mi ẹ̀ ń ṣe ti yín ẹ ò rí wa níbẹ̀ ṣé ẹ̀yin ti ráwọn àwòrán ní àwọn bá kí ìdìbò àwọn gbogbo àìdí kíní nínú yídì ẹ àgbẹ̀ta bá ń kí òun yídì ẹ ti rí wọn rí ẹ ń tẹ̀lé wọn sáyé lọ́gbẹ́ wọn náà yí lọ́rẹ́ ó lẹ́ẹ̀ fi ṣe pípa wọn ẹran báyìí ká kú tàn jáde lé wọn ẹnu ìyàn mẹ́ta àánú ṣe ní púpọ̀ fún aláìní òní gbogbo àbùsọ̀rọ̀ mẹ́ta làbí ṣègbàdùn ayé ohun mẹ́ta làbí ṣàdùn ayé ọ̀kan lówó ọ̀kan lọ́mọ ọ̀kan làlàáfíà ẹni tí ò lówó ilé ayé oṣù nínú ìwáyà mi ní ayé òní ń fẹ́ ẹni tí òbí máa máa fìwọ̀ sí lọ ọba olúwa ìlú ilẹ̀ ọ dákun jẹ́ kí n lówó dákun jẹ́ kí n bímọ dákun jẹ́ kí n gbádùn ilé ayé mi kò bá darí jẹ́ kí n gbádùn lọ́jọ́ àdé ìgbé. àwọn kan wọ̀nyẹn ṣe pàtàkì àwọn ẹ̀kọ́ sígọ́ọ̀lù àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ máa kọ́ fìsíkà ní kékeré tí ó wàá dúró ẹ̀mí èèyàn tí ó jẹ́ àkúrà láéláé nìyẹn báwo lè yóò ṣe alákòjúbọ̀ ọlọ́run ti sọ fọ́ ọ̀rọ̀ àwọn kùránì kó yẹ ẹ̀yọ́ ẹ̀ka fìlò láàbùdó mọ̀tà àbùdó wàlá àtún àbùdó rẹ̀ àbùdó wàlá àbùdó máa àbẹ̀tùmọ̀ wàlá àǹtí ní àbíjú nà má àbúlẹ̀ lákòódì òkun wọn yẹn. sọ́wọ́ àyẹ̀wò àbẹ̀yìn àti àwọn ìjàdàkadì ló yẹ kó lẹ́yìn ogun ẹ̀rọ gidi pẹ̀lẹ́ làábùdú àbùdú kábùdú kábùdú àbí lẹ́yìn ogun lọ sóra mi nígbà míì abẹ́rẹ́ abẹ́rẹ́ mọ́ pẹ̀lú ẹ̀. ọmọ náà ń sànú ọlọ́ọ̀ṣọ́ àjọ tó wà lọ́n ṣàlá ọlọ́kùn ṣe é rọrùn. a ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ wa ó lè gbọ́ kí kálukú sì lè mà ká fọwọ́ síbi tọ́wọ́ gbé ká jìnà sẹ́gbọ́ ká má fi ń ta ní jẹun mú kó má bàa lọ kó sì wá létè kó máa ní pé bá aláàbí jẹ náà là ń jẹ ọwọ́ rẹ̀ ká má lọ pọnlá kó máa di méjèlé panipani èyí tí kò ní ìtàwọn èèbó ń pè ní antidote kí ni wọ́n pè ní antidote tí ẹ bá jẹ méjèlè kí ló fún ẹ̀rọ tí kò ní lẹ́rọ̀ ọlọ́run sànà ọ́ kò jẹ́ bí aláwọ̀ tààlà ọba tó mọ̀ọ́mọ̀ mọ́ àwa mùsùlùmí kò nú ẹ̀pin ẹbọ yìí ọ̀kan ṣoṣo ni kò pé méjì èèyàn mẹ́ta ẹnìkan òbí ọlọ́run òun ló sì bí nǹkan kan òbí ọmọ nínú tíra àbújá tó muslim tààkà nílé tó wọ́n bá túmọ̀ làmìyẹ́lìd wàlámìúlàd ó ní ìtumọ̀ làmìyẹ́lìd kò bímọ ní pé kìí ṣe yẹn nìkan pé kò yá wá látara nǹkan kan wàlámìúlàd kò bímọ wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé kò bí nǹkan kan kìí sọ ọmọ nìkan ẹlòmíì sọ pé wọn ò rí ṣùgbọ́n yà wá kò yá níbi kankan àwọn tí ra pẹlẹpẹlẹpẹlẹ àwọn ọ̀rọ̀ máa wà mẹ́tẹ́ ní àwọn láàbọ̀ kí wọ́n máa ṣàkíyèsí ìjẹ́ ń sọ. Allah ta'ala ọlọ́run ọba àlekè ọlá ọba alámàtàmì olówó ìṣẹ́lá Muhammad bìlẹ̀ húdà wà dín ní hàk. kí ni húdà? sẹ́gbẹ̀ islam yìí kí wọ́n á ní dínì náà ẹ̀sìn gbogbo kí ni wúdà wà máa túmọ̀ sí nǹkan àlùkìtà wàsúnà kílà ọmọ ní àná àlùkùdà ọmọ àbík rántí fàbíkìrò bíkìrò bíkìrò méjì kàmá ànàmì wáhíyá wáhíyá àlùkìtà wàsúnà. tìbọ́lọ̀ ní wọ̀nyí فالإمام الذي هو أعلم منا هو الشافعي فسر الحكمة هنا بالسنة هل أنت أعلم؟ أبدا هو الشافعي أعلم منا ذلك أثبت ذلك إمام مالك رحمه الله رحمة واسعة جعله مفتيا وإماما وحكما في حياته Imam Shafi ní súnà ọlọ́run sàmúwá. Òjíṣẹ́ láwọn hánà jíṣẹ́ káàkiri ń bẹ̀rẹ̀ kí àtàwọn ọlọ́run kò mọ̀ bá ayé àti àti fẹ́ tẹ̀síwájú aya one hundred and eighty-one one eighty wàlíláyé lásán náà orí oṣù náà fàdé ọkọ̀ bí ha bàbá ní àmọ́ ṣà ilẹ̀ ayé ìlú mi wọlé ọdún ní tẹ̀sí ọdún yìí àbí parí ẹ̀. torí bá àwọn olùkọ́ ọlọ́pàá fún ká máa ṣàlàyé tó kó sínú. kò kéré torí ẹ fẹ́ máa ṣàlàyé kọ ọlọ́ọ̀gán lónìí ọba tí ò ní ìbẹ̀rẹ̀ alẹ́ ìlẹ̀ ìsàlámù aláwọ̀ ìlẹ̀ ìsàlámù lẹ́sàkọ̀ọ́bí làwọn ṣe ẹ́ wọ́n á fi lóde ní gbèsè bá àdá ṣe àlàyé wo ló wàá ṣe fún kájọ. sọ́rọ́ tún ká kí lọ́dọ̀ wọn bá san bẹ́ẹ̀ ọlọ́run ní ìbá ṣe ní pé àlèbáhàrù òkun mìdára nípa ti rọ́pò ó jẹ́ pàdá tí mo bá tí mo gbà tó mọ̀ rẹ̀ nípa ti rọ́pò tá fẹ́ máa fi kọ́ ọ̀rọ̀ náà ọlọ́run ní nọ́tìdà ní bákàrù okùn yẹn máa bẹ tán ọbí àdínà fada kẹlẹmà àtún fada kẹlẹmà jẹ ọkùn ṣáájú ọ̀rọ̀ ọlọ́run tó tán wàlàmùdí nàbí mísìlì. Ẹ̀jẹ̀ kan ti fọwọ́. Náà, wàlàmùdí nàbí mísìlì má dáadáa ó rà ká fún wù rẹ̀ kí ni wọn má dáadáa rẹ̀ bẹ́ẹ̀ má bàlágà dáadáa. ẹ bá mi tu yorùbá àwọn ẹgbẹ́ kí ó dáre yorùbá ìdáwọ̀ kí ni yorùbá rẹ̀ gbé yìí à ń sọ̀rọ̀ àwọn tó ti kó láti fi dọ́kùnrin náà ní ẹ̀ à ń bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn specialist lọ́ndọ́n. ẹ̀yin ni wọ́n pé àti orúkọ ìsánẹ́wò èèyàn phd èèyàn ti ní first degree masters lórí ìbàlágà ó kún ṣe phd lọ́wọ́ lórí ìbàlágà nítorí ìsìnà ń dáhùn tó bá náà wọ́n bá mi ò jìyà láyé ẹ̀kọ́ dẹ̀dẹ̀ ọgbọ́n èmi ń béèrè ọ̀rọ̀ wọ́n ń sọ pé káyìn ìṣe mi mo kọ́ kéwù mi ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹni tó jù mí lọ wọ́n sọ pé káyìn kí ló fẹ́ tún kí ló yí ọ. ìyẹn tó lórí bàlágà kò ṣe nǹkan mi ó kọ̀ pé gbogbo pòfẹ́sọ̀ lọ́jọ́ tó ti wọ́n nínú ilẹ̀ ìdá kọ́kọ́ ń kọ̀ mí lọ́wọ́ àmì rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n sọ̀rọ̀ ọ̀yá tún ni wọ́n pè yàn tó bá wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ ṣe ìsìláàmì sọ̀rọ̀dé káàbísọ̀ ọ̀la amẹ́bàǹtì pépé mo ń ṣe tẹ́lẹ̀ o that's a PhD candidate is doing it or rhetoric we become a specialist on rhetorics literature gangan balaga ẹ̀dọ̀ kéèdè ìlàlátúlẹ̀ àdìfáàs kásàlàyé ẹ̀dọ̀ ọ̀dọ́lọ̀ kò lè lọ lásìlá àárín wa ń bí ni káàkiri ẹ̀sìn lọ́dọ̀ ẹ̀rẹ̀ bọ́jà mímú wá ní rédíò ebe mahadu rédíò ọ̀rọ̀ ilé ìkọjá mahadu rédíò máa orúkọ tí a mẹ́rin ti yẹ wàsáìlú àkábálà wà lọ ọlọ́run ní sì máa ń fẹ́ tó ọlọ́run sànà ọ. sọ̀rọ̀dá mi wọ́n ní mú sàlàyé أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم وممن خلقنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون الله ní nínú sura ẹlẹ́ẹ̀keje nínú Qur'an àyá kọkànléní ọgbọ̀n mẹ́sàn-án ọgọ́sàn-án sura seven àyá one eighty one wọ́n mi mẹ́ kọ́lákọ̀ọ́nà nínú àwọn tá a dá ó mọ̀ tún àwọn ìjọ kan bẹ́ẹ̀ mẹ́ẹ̀. ọlọ́run ní àwọn ìjọ yìí yàdúnà bẹ̀rẹ̀ hákì àfàwà ibùdó kẹfẹ́ ó ní ọmọ tó ń kọ́ ìmọ̀ tó ń bẹ̀rẹ̀ hákì kọ́ọ́lá wà ámàlá àwọn tó dúró òdodo tí wọ́n sì gbọ́dọ̀ lọ́wọ́ lọ́rọ̀ àti níṣe wọn ọ̀rọ̀ ní yàdúnà bẹ̀rẹ̀ hákì ibùdó kẹfẹ́ ní yàkùlù náà wúwọ̀ yàdúnà ìlẹ́yìn wọ́n ń sọ òdodo wọ́n sì ń pèpè sódodo yẹn wọ́n ní tiwọn ẹni yẹn yàtú nàbí láàkì òdodo yẹn fi ń tọ́ àwọn èèyàn sọ́nà wọ́n bí ìyá àdínú òun náà ni wọ́n sì fi ń dájọ́ gẹ́gẹ́ ṣe kì í gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jù mí. wọ́n fi ń ṣiṣẹ́ wọ́n sì ní ṣe yé ni wọ́n fi ń dájọ́ ọlọ́wọ́ni wàlẹ́dínà kọ́dàbù bí ayatina wàlẹ́dínà kọ́dàbù bí ayatina lásọ́lọ́ rẹ̀ àwọn ìjọ yìí ọ̀nà ní ìjọ anábìwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó ní wípé ṣáájú àyà yẹn rántí nígbà tí ọlọ́run bá ń sọ nípa àwọn yẹ̀wúdí ọlọ́run ní ń bẹ nínú àwọn yẹ̀wúdí ó ń bẹ nínú wọn ó mà tún àwọn ìjọ kan náà ń bẹ nínú wọn nílẹ̀ báwọn ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون رواية 159 this why ọlọ́run ní bẹ nínú ìjọ ànábì mọ́sá ó mọ̀ tún àwọn ikọ̀ kan nù wọn ni wọn á nà tọ́ ifá nígbà tá a ti lè tún kọ́mù sí ìjọ àní lè pe wúmọ̀ níjọ mọ́bẹ̀ á pè ní ikọ̀ gẹ́gẹ́ àyà kùránì sọ́tọ̀ àyìnbọn ní wàlùtàkùn minkum ummatun lẹ́yìn ọdún náà ilẹ̀ ẹ̀kọ́ yìí nínú tẹ̀sí wọ́n ní ayé tọ́ ìfàtù àwọn ikọ̀ kan tó ń bẹ nínú àwọn ìjọ Mùsá àwọn ikọ̀ kan yahoo nàbí haki àwọn náà òdodo ní wọ́n iṣẹ́ òdodo ni wọ́n ṣe òdodo ni wọ́n sọ wàbí àìlóhùn ni wọ́n pèpè sí wọ́n fi dájọ́ wọn ló fà á ìmáàmù wa tọ́ bá rí nínú àdìsí sáyid lábàbọ̀ kọ̀tádà nípa tẹ̀síri ayà ìpínlẹ̀ ní kọ̀tádà òun tẹ̀ tábì ayébádìsí ìmọ̀jẹ́ mọ́rísàlù ṣùgbọ́n ẹgbọ́n tó sọ ó ní bàlá bọ́ọ̀lù progress ní ìlú kò sọ pé hàn nàbí ìyá káàdà yàgò bàlá kọ̀ ní ìró gbọ́dọ̀ tó náà ìsopọ̀ gbọ́dọ̀ nàbí أن النبي بشرى محمد صلى الله عليه وسلم كان يقول إذا قرأ هذه الآية إما صوتك آية تاتوي هذه لكم eléyìí ayà ẹ̀yìn ló wà fún wakọni oòrùn ti àlìkọ́ọ̀mà wakọni oòrùn ti àlìkọ́ọ̀mù lẹ́yìn àìdíkù islam àti fún àwọn ìjọ kan tó ṣáájú ní nírú ẹ̀ ó ní lókẹ̀sí fi wá lọ́mọ ayé àyẹ̀wá istishahadan ní àádọ́ àṣà fún ọ̀rọ̀ tí ọ̀tàádà ìtúsọ̀ pé tòótọ́ ni wọ́n ní kan omi mọ́sá nínú ìran mọ́sá bí ìjọsá ọmọ tó àwọn ọ̀kan bẹ́ẹ̀ ni wọ́n yáájú nàbẹ̀rẹ̀ hákì táwọn náà ń fò òdodo òdodo ni wọ́n fi ń tọ́ àwọn èèyàn sọ́nà wàbí àdìlò òun wọn pè pè sí iṣẹ́ òdodo ni wọ́n ń ṣe. wà fi sọ ìhẹ́yìn àbújáfà àwọn sí látàdá àwọn bíi ibùdó anes nípa ọ̀rọ̀ tí ọlọ́run bá sọ ìgbà tí wípé wà mímọ kọlọkọ náà ń lọ tó ń gbọ́ àwọn ẹ̀dá dáadáa àwọn ìjọ kan wà yàjú nàbìlẹ̀ àkì àwọn ìjọ yìí kọ́ ìmọ̀tún bìlẹ̀ àkì kọ́ ìlànà amẹ́lá wọ́n dúró lórí òdodo nínú ọ̀rọ̀ wọn ni o nínú ìṣe wọn ni yàgòrò náà wọ́n ń sọ wọ́n yẹ̀dẹ̀ ọ̀rọ̀ ilé wọ́n ń pè pè sí wọ́n sì ń ṣe kíni wọ́n sì fi ń dájọ́ yàgòrò nàbì wọ́n fi ń dájọ́ onígbà tẹ̀síwì kọ́ àgbọ́lá ọ̀ṣunlù lọ ìṣòro àìníwà ìṣẹ̀dá oníjìṣẹ́ láni iná mi ní ọmọ ti kọ́ ọmọ mi àyẹ̀lẹ̀ ha ó ń bẹ nínú àwọn ìjọ tèmi náà nínú àwọn ọmọlẹ́yìn mi ànábì àwọn ìjọ wọ́n mọ bẹ lórí òdodo hápá yẹn ń ṣe àìsàn ọ̀nà mẹ́rìyàmá títí tí sọ̀rọ̀ mẹ́rìyàmá fi sọ̀kalẹ̀ látà nígbà tí ó sọ̀kalẹ̀ ọ̀rọ̀ yìí wá rinlẹ̀ nínú Sahihain òun náà ni Bukhari àti Muslim kóra mẹ́nu àbúdá ọ̀dà àti Tirmidhi ṣùgbọ́n tó wà náà Sahihain Bukhari àti Muslim àná àríyàta bóni Abi Sufyan Muawiya ọmọ Abu Sufyan paul ó sọ wípé ọlá Rasulullah sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run tí ká tọ́lọ́ ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún sọ pé látàzánù kan ìfà tó mi ń mẹ́tì bọ̀ ìrí iná àlẹ́ hàkì láyà dúró máa ń kọ̀dà láwùn wọlé máa ń kọ́ láfàmù. hàtà àtàkùn mọ́ sàá wàfí rìwáyátì hàtà àmọ̀lọ́hì wọ́n hùwà àlàdáàlìkà. ẹ ó ní àdébùmá Muhammad sọlọ́lá àyíwáṣá ṣe pé láàzárùtọ̀ ìfàtù àwọn ikọ̀ kan bẹ ìwú màtí nínú ìjọ ẹ̀mí ànábì àwọn ìjọ yìí látàzá wọn ò ní gbò wọn ò sì ní yẹ lọ́ọ̀dì bí iná alàlẹ́ àkì wọ́n máa ń òdodo ṣe gbogbo sọ́ọ́tù sọ nípa rí ẹ̀ fáwọn ìjáde náà Alẹ́dẹ̀dínà àmànú àlá àdùnmíhì ń fa àṣàhó fúnrán kìrì àwọn lára ṣe. Kò fi mọ́tò náà sọ ìrí ìjáde ni ó. Mi ò mọ ìrìn àwọn onílúdà máa fi ṣe ẹ̀rí tiwọn. Wọ̀nyí mi lọ lọ kùrá. Kúrà pé owó yẹ kí kùrá sí nínú orin àbí. Àhà ọdún ṣe ni ọ̀rẹ́. <laughs> Torí wọ́n nínú àbá ti sọ pé àṣírò diwanul arab gbogbo orin tí a bá wọn kọ yẹn èyí tó pọ̀ jù nínú ẹ̀ wọ́n fẹ́ fi kọ́ wa lédè ká fi gbọ́ èdè táwa tó wá gbọ́ èdè táwa ka kùránì ìtumọ̀ rẹ̀ wà máa yé wa a ní lọ tútù kùtù a lè pé ìtumọ̀ ilé yìí kí a ṣe fẹ́ lédè Yorùbá náà àwọn oríṣiríṣi orin táwọn olórin ti kọ sẹ́wọ̀n pé mo ti sàrẹ́ máa ń sọ pé orin ìdí máa wá sọ́kàn àwọn ọmọ ṣe ní ti kẹ́rẹ́kẹ́ ìjọ́jú lù sí ìjẹ́ pẹ̀lú orin gbogbo ẹ̀rí wá ọ̀rọ̀ ṣìfúláwì wájú adépọ̀jù nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé àwọn ìwúwo rẹ̀ ti kọ́ ẹgbọ́n èsì tó fọ́ ní mo ṣe orin ewu fún mo ṣe orin ewu àwọn ìjìnlẹ̀ Yorùbá mi ó mọ̀ pé ewu jẹ́ ìran orin kan tó láàlọ́ pàtàwọn afáàfin lọ sọ pé afá olórin sọ pé àwọn kan wá sì gan lọ́dún sọ pé àwọn àrísà náà sì gbọ́dọ̀ àwọn afá kan sọ pé orin dà sọ́hàlọ́mà àìgbé bèbè tó tàwa sọ pé olórin nígbà tá a bá ń sọ̀rọ̀ ẹ̀sìn yìí sì wọ́n tètè tẹ́lẹ̀ tètè tí náà sọ kì í ṣàwílù ìṣòro onílù là ń lù à ń ṣàlàyé àwọn ohun ẹnu èyí tá à ń gbé jáde tó ń sọ ìjìnlẹ̀ èdè tó ṣe gbé ọgbọ́n àti kí ni òye pẹ̀lú làákàyè ti ń gbé kalẹ̀. ewu náà wà tẹ́ bá lọ ra àwọn obìnrin àròfọ̀ àdọ̀tún ìgbà tó wòye sí bí mùsùlùmí ṣe ń ṣe ó kọ orin ẹnìkan ṣe orin ẹnìkan pé ní ànábì àgbàdà báwo afẹ́ ká lọ ó ń dúpẹ́ lọ́wọ́ àwọn mùsùlùmí ni o pé àwùjọ ti fẹ́ bàjẹ́ báwọn obìnrin ṣe ń rí òun wá ní ànábì pàgàdà báwọn obìnrin ṣe wá ń borí mẹ́sẹ̀ ṣe ó fi orin ẹ̀rù ló fi ṣàlàyé ànábì pàgàdà lọ́wọ́ ẹ̀kọ́ tó yẹ kéèyàn máa mọ̀ nìyẹn ọ̀pá dọ̀tún irú ẹ̀ sì pọ̀ dáadáa ẹ́ ẹ ti lò dáadáa lágbàríkà máa ṣe ara wọ́n tà ẹ̀yà kùnmẹ̀. kí mo sàlàyé zọ́ọ̀hìrì nàrà àtìsọ̀rí ìlógbèmí ọgbẹ̀ o. àwọn ìjọ yìí ànábì ní nínú ìjọ òun ànábì àbí ká sọ pé nínú àwọn ọmọlẹ́yìn òun ànábì àwọn ìjọ kan kan wà wọn ò ní gbòòrò ní ẹ̀ tí wọ́n mọ òdodo ṣe orí òdodo ni wọ́n wà láyàdúró máa ń sọ bẹ̀rẹ̀ wò àwọn tí wọ́n bá àwọn tì tàbí tí wọ́n dàgún lásì wọn kò sí ìnira kankan tí wọ́n kò bá wọn yẹn ní pé láàyè bàálù mi àwùlà wọn kò ní kàn wọ́n nítorí kí wọ́n kàwọn yẹn sọ ẹ́ wọ́n á dàgbé kọ̀ọ̀dà fáwọn gbogbo àwọn tó bá yapa sí wọn kò ní kó nira kankan bá wọn ayé àkùrá àdánwò àná láyà dúró ka mà lọ́la ìgbà نعم عليكم أنفسكم يا الرحمن الرحيم يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم ọ̀rọ̀ ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo ẹ̀mí ara yín ó dọ̀wọ́ yín ẹ̀mójútẹ̀mí ara yín lẹ́yìn ogun láyàdùn orúkùn làǹdọ́mùlà gbogbo àwọn tí wọ́n ti sọnù àwọn tí ò sí lórí ìlànà òdodo wọn ò lè kópa lára kankan báyìí ilẹ̀ ìrẹ̀lẹ̀ ìtẹ̀yẹ bá ti wà lórí ìmọ̀nà nígbà tàbí ètò kò sí pa lára tí wọ́n kó báyìí tó bá ti yẹ yìí gbogbo gbogbo ẹ̀ báwọn èèyàn máa ń bá àwọn ẹgbẹ́ eégún mọ̀ bá àwọn ẹsẹ̀ ìgbóngbó mọ̀ bá àwọn sọ̀rọ̀ kò bá àwọn ṣẹ́ mọ́ ó dàbí wọn lọ́nà mọ́ṣáláṣí yẹn sọ pé bẹ́ẹ̀ àwọn ti lẹ́ dáfà tòró ṣeéṣe kó rí rẹ̀ láàyè bòmí ọlọ́ni kò sí palára tí wọ́n kò bẹ́yìn tì í náà kàdé ìtòkẹ́ ìgbà ti mọ̀nà torí báyìí ò ní tẹ̀lé wọn ẹ̀yìn ó ti mọ̀ pé amúre ẹ̀ ti mọ̀ pé àyìnbọn kan ní náà. إلى الله مرجعكم جميعا إلى الله مرجعكم جميعا gbogbo yín lápapọ̀ jẹ̀míhàn gbogbo yín jẹ̀míhàn lápapọ̀ إلى الله مرجعكم ọ̀dọ́ náà ni kò ṣe sí ọ̀dọ́ náà lè padà sí. fọlọ́wọ́ sọ ń bí àbí àtẹ́bí wá ní hátà tàkùn mọ̀sáà títí tọ́jọ́ pé ìyàkíá mèrèdè wọn ò ní gbòòrò níyẹ̀ lórí wáyà mi àtẹ́bí ní àtàyà tí amọ̀rùnbọ ìwọ̀nbó àlàdà yìí títí tá ṣe ọlọ́pìnrin táyọ̀ fi parẹ́ alágbárí orí òdòdó ni wọ́n dùn sí. àwọn oníyẹ kò ní ṣe nígbà wọn làwọn bá bí wọn á di sàbúdá òdò wa nípa ìtìrọ́pù ìgbìmọ̀ àwọn ẹ̀rú títí pé sí mọ́kànléláàádọ́rin àwọn nàṣàrà wọ́n pín sí méjìléláàádọ́rin ànábì sọ̀rọ̀ báyọ̀ ọ̀sán níjọ́ tèmi gan yóò padà pín sí mẹ́tàléláàádọ́rin seventy three jews àwọn jew yẹ̀wúdí wọ́n ti pín sí mọ́kànléláàádọ́rin seventy one set, àwọn nàṣọ́rọ́ àwọn ti pín sí méjìléláàádọ́rin seventy two sects south africa problematic bẹ́ẹ̀ níjọ èmi náà padà pín ọ̀pẹ́ lọ́dọ̀ ànábì o ṣùgbọ́n tó bá yá yóò padà pín sí mẹ́tàléláàádọ́rin seventy three kí lọ́la ànábì sọ kó lù ha ìnà gbogbo ẹ̀ máa nínú náà máa lọ ìlà wàhídà àyàfẹ́ yọkan ṣé ìṣòro náà sábà sáábẹ́ àbí ìṣúná wọn lórí dáadáa àlàyé لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم ó jẹ́ kó hàn pé àrísùn àlá ni ó tẹ̀lé sàmọ́ sàábà àrísùn àlá ẹ̀fẹ̀. ó rẹ̀ pé náà bá mójú tó kúrò àdàbà tó yẹ kó gbọ́ ìdílé bá kìí. àrísùn àwọn sàábé kò sí tí máa wá kí ju dáadáa lọ ẹ wo òde ìfà ni ó ní wọn máa ń sọ̀rọ̀ nípa dáadáa òun ìbéèrè náà ànábì tó ẹgbẹ́ òun ló béèrè kí ni tí kò mọ kòrò ẹ̀ èbó fẹ́ ṣe tó bá ti máa burú dáadáa ẹ̀mí dáadáa pọ̀ aburú ẹ̀ pọ̀ ó dàbí ẹran tí wọn ní àwọn jẹ èyí tí wọn ní àwọn jẹ òwò tó nǹkan èyí tí wọn ní kájẹ ló pọ̀ èyí wàá ní ọlẹ́rì bí ẹran ló ní ọjọ́ bá àlè àlè kó wọn lọ ẹran tí ìbẹ̀rẹ̀ àlè ń dà ẹran ní ni ní Australia àwọn òwúrí omi ilé wà ní Switzerland ẹran ní ìgbẹ́ bẹ ní òbí ilé òbí rí ìlà kẹwàá àkàmọ̀ fún jọ tó bá ti lè yan parí adẹ́pẹ̀ yòókù jíjẹ àwọn ẹran kan ní omi olórí èèyàn ní gbé omi jáde kíni ìdí lọ́dọ̀ tó ń gbẹ ẹran dáadáa sínú omi láti lẹ́tọ̀ fún ẹ máa jẹ. ẹ̀ẹ́dẹ́gbẹ̀mí ọ̀rọ̀ ọ̀tà ń gbọ́ tó ń nára yọjú ẹ̀ pa ẹ̀

ọlọ́run náà ni àbẹ́bí sì lọ́mọ abẹ́rẹ́ kọ́yìnrún ní kàlámì kàlámù náà ọ̀rọ̀ tó dáa jù náà kúrà. ṣé àlọ́ tí ọlọ́run ṣe ọbẹ̀ bíbẹ adẹgbẹ tàbá ti yára mi àgbọ̀dọ̀ pẹ̀lú ọlọ́run àgbọ̀dọ̀ ṣiṣẹ́ ọbẹ̀. ọ̀rọ̀ àní tó mú àmọ́ ẹran omi ẹ bá wà nínú ara mi ẹran omi ẹ̀lẹ́pàá ẹ̀lẹ́jẹ. ìwà wọ ìtumọ̀ yẹn torí báwọn kọ́ wà ní ọkọ̀ ojú omi tí wọ́n bá bẹ̀ lọ áàjì wọ́n lè lóṣù mẹ́ta ń bẹ̀ lórí omi ẹran omi ẹ̀jẹ̀ ọ̀pọ̀ ogun ẹran omi la fẹ́ tọ̀ ọ́nà sọ pé mọ̀bí ọ̀tá ẹran omi sí àwọn orí òkè ní àbí nítorí pé ẹ̀jẹ̀ ti sọ pé mọ̀bí ọ̀tá ìyá mi omi ẹ̀ tọ́wọ́ yín bá tẹ̀ ẹ́ bá kẹ́ńdé ọlọ́run ti rẹ̀ tọ̀ lọ́wọ́ lè mú ọ̀yàn tẹ́yẹ̀ bá jẹ́ wà láì kò lè mú ọ̀yàn kí nìdí tó ikọ́ ní ẹ̀tọ́ nílé ìdí tí òfin ní ìhùwà ó gbẹ tó ti rí mùsùlùmí tí rúgbà tí wà yóò sá lọ tó bá fi lọ́wọ́ àwọn eléyìí bá bẹ̀ wọ́n ó jẹun lọ àwọn eléyìí wọ́n á pè wọ́n pé wọ́n á bẹ̀ wọ́n pé láàbù wọn mi wọ̀ tásà náà mà àwọn eléyìí ó gba oúnjẹ lọ́wọ́ ti ṣe lẹ́tọ̀ yóò jà dànù ni tó bá ti yí wa lọ́ọ̀kan yóò ti sá lọ àbísáyé omi sábàbíná ọ̀hún ti ní torí ọ̀rọ̀ dúró sí bí àwọn orí túpé túpé mẹ́ làwọn sì nílé. Bẹ́ẹ̀ ni káwọn máa gbé tó wà nìkan, èyí kan lè lóyún. Náà kò ní ìdíyàn ní yé wa lórí kí ni wọ́n sì ní. Àṣà ẹ̀yìn eré àwọn ìyá adìẹ wo pamọ́ sẹ́yìn o àtàwọn àgbọ̀ tí ó bá yóò jíjẹ pọ̀ gbogbo wọn sì gbọ̀n àṣà ń tọ́jú àgbẹ̀ lókè òwe báwa mùsùlùmí ti tẹ̀lé súnà sí rí lọ́dọ̀ ọ̀rọ̀ níwọ̀n àná ṣùgbọ́n ẹni tí ẹ̀ka tẹ̀lé súnà tó bá lọ́dọ̀ ọ̀rọ̀ níwọ̀n àná yóò forí balẹ̀ fún yóò wá lọ jáde mọ́ yóò tún lọ ilé mọ́bí náà yẹ ìyá ìyá wọn. sẹ́yìn obìnrin náà ń gbé ọlọ́run ẹ̀tọ́ ni ṣùgbọ́n ìyóhun yẹn à nípa òun jẹ torí pé ọlọ́run ti gbogbo ẹran tí ń bẹ lókè rẹ̀ ní kò sí lẹ́tọ̀ọ́ tí ò ní jẹ́ àbàjẹ́ tiẹ̀. àmì tó bá di gàdà táwọn ọmọ pé ìmú ni bàbá dàgbà ló àgbẹ̀ òjẹ́ jù lọ sì lẹ́ jẹ́ ṣe ní skin èṣù tí mẹ́rin ó sà lọ. Láàrín ní ní sámi náà, ẹ̀rọ bẹ́ẹ̀ jẹun ẹ̀dá kan náà ṣe. Nítorí náà ìdájọ́ ilé tàbá sọ nígbà tó bá yí padà, tó bá di omi àmì ẹran torí omi ò sínú tọ́lọ̀ ti ní ẹ̀kọ́ tó ti yé bá kọ́lọ̀ ń sàn wá. ẹ̀sìn Islam sì pàtàkì pápá àkídá ti sọ yìí hà bẹ́ẹ̀ bá ti ní ìlú ní màtà láìpẹ́ ní ọ̀sẹ̀ wàhálà kéèyàn kà máa fi ayé lọ́rùn ni. ọlọ́wọ́ ni táyì bá ti mọ náà àwọn tí wọ́n ń sọ mo lè kópa lára báyìí àdébìnrin àwọn ikọ̀ yìí àwọn ìjọ yìí nínú àwọn ọmọ òun wọ́n wà lórí ilé wọn ò ní gbòòrò wọn ò ní yẹ̀ta tí àṣẹ ọlọ́run fi dé àwọn sàlẹ̀ wá béèrè àwọn ọmọ ló sọ pé wọ́n là yí ohun ṣàlàyé wọn fún wa ẹ̀rẹ́ ànábì sọlọ́lá àríwàsá ànábì àwọn ẹ̀rẹ́ wọn ti ṣe pé mọ̀ nǹkan àná àìlàmọ̀ àná àlè àlèyànwó wà sàárà àwọn tí ń bá ń bẹ lórí tẹ́mi ànábì ń bẹ lórí rẹ̀ lónìí àtàwọn sàárè torí pé àwọn kan lè kúrọ́ lọ́la bí àwọn kan ṣe purọ́ fáwọn ìjọ Musa jọ nígbà tí Musa gun òkè túrì lọ tí wọ́n ní olúwa ádá ìdáhùn Musa fanasiya olúwa Musa rè ó ti gbàgbé mi ẹ̀rọ Musa ó bàbá ṣe tẹ̀sí ráyà pé ká ní Musa wá kú sọ̀rọ̀ ṣàgbé wọ́n ní fàkọ̀ọ̀bá jáde nínú àwọn èèyàn òjì àwọn èèyàn ajá kò bá dùn ún mùbáàdù kí ni ó jẹ àlèjì kùdà mùbáàdù àlèjì ni kùdà máa jẹ wọ́n sì máa ṣe nísbà ìbáàdà táwọn ń ṣe fún ìjì ìyẹn wọ́n ṣe nísbà ìsọ́dọ̀ mọ́sà yóò sì create problem àwọn tó wà láyé àwọn ẹlẹ́kọ̀ọ́ kan wà náwó sí ìtumọ̀ sọ ni pé kálọ́kùsọ̀ ṣe ń pẹ́ nínú àwọn yẹ̀wù jí àwọn tọ̀bá wà títí lòdì tí wọ́n máa bọ ìrè màálù èrè ọmọ màálù wọ́n sì ṣàfihàn ẹ̀ sọ́dọ̀ musa pé tí musa sọ níjọ́ yẹn nìyẹn àwọn ọlọ́ṣà sí náà àníṣe ti rí pé táwọn bí yín gan sọ musa abẹ́ ẹ̀ka musa ní kùránì kùránì àwọn sọ pé irọ́ yóò wá di wàhálà tí ó kó olùjú wa ṣùgbọ́n náà ṣe musa padà ń dọ́nà kọ́lẹ́wà náà àwọn ìjọ yẹn náà wà tó padà wà nínú mùsùlùmí wọn àdébí ń ju àárẹ̀ ẹ̀ tí wọ́n tún gbé nǹkan míì tó yàtọ̀ sí tó ń gbé wá wọ́n tún gbé kíkà mùsùlùmí máa ṣe. wọ́n mú nǹkan míì ní inú rẹ̀ ní fáwọ́tì wọ́ ìyẹn pé wọ́n máa dáfá wọ́n sì máa sọ pé tánà bí mu wà kí ni fádídá ọ̀nà sọ pé wọ́n yẹ lẹ́rù wọ́n tẹ̀lé. ẹ̀ẹ́dẹ́gbọ́n wa ni wọ́n ti bẹ̀rẹ̀ pé tó bá ń tẹ́tí dáwà gangan wọ́n máa ń fọwọ́ fà làbá iná rẹ̀ ọ̀pọ̀ nfa òkú yẹpẹ̀ orí ẹ̀pẹ̀ kan láti máa ń kú sí wọ́n máa ń fọwọ́ fà ló fọwọ́ fà làsí torí tí àwọn olùfà náà ìlà ni wọ́n òkú dá méjì ẹ̀jẹ̀ ogun lọ́wọ́ ẹ̀ ó lẹ̀ lọ́ tẹ ẹ̀jẹ̀ ogun. Àbí bàbá yìí lọ ọ̀pá ààrẹ ẹ̀bọ̀ pọ̀ lórí yìí. Àbí kí n fún yín máìkì kẹ́ tó sàlàyé wọ́n pọ̀ lórí ọba wọn máa ń tẹ̀lé wọn á sọ pé odù tó jáde ni ẹgbẹ́ lórí kan ní ìfá tí ó dá ìjì ogun púpọ̀ yọ̀ sí ẹ̀ wọ́n á ní ìjì ogun nítumọ̀ ìyẹn ní pé ìrìn nítumọ̀ tiẹ̀ jẹ̀wọ̀ oríṣiríṣi ọ̀sáwà nǹkan náà ti ṣe fíìmù ní òní ọ̀sá abẹ́lẹ́yẹ òtúá ìgbẹ̀gìrẹ́tẹ̀ ogun ogun wẹ̀yìn ogun fúnfúnlò oríṣiríṣi wà bàbàbàbàbà ọdún ẹ̀kọ́ náà ẹ̀yìn ó ti níbi láì yẹn kó bá ṣe fọ́ọ̀mù ní òfin lè tó jẹ́ bá àtẹ́mọ̀ pẹ̀lẹ́ ti kéwù náà bí wọ́n ṣe ń ṣe náà ní ìfẹ́ ṣe ń ṣe ó bá tí àgbẹ̀mọ̀ rà á àbúrò ẹ̀ mo ti rà ńjọ́ náà ti bá gbà pé ké ó ní iná ìlà ńlá ìlà ìlú ti bẹ̀rẹ̀ ìgbà tí wò wà láì fa ló wà ní. àbúkẹ́ àbúmáṣá ìfọ́nà àbó kan ó tẹ̀ pé tí a ké mi àgbà tí ìmọ̀ ọlọ́run ní èèyàn mọ̀ ìgbà fọ́pẹ́pẹ́ ìmọ̀ dídú. Bàtà ipá ni wọ́n tún sọ yìí, ilé lọ́gbọ́n ni wọ́n sọ yìí. Ó fi ẹgbẹ́ mi ti ń bẹ̀lẹ̀ tó gbẹ̀rẹ̀ láàbà, ìfìlà ń yorùbá tó jẹ́ bàbá wọn ti ń dífá òun fi yorùbá dáa a jẹ́ pé nǹkan kan lè dé lórí àtọ̀ ọlọ́run kan yẹn jọ ń sùn. àbí tó gbọ́ ọ̀nà tó lè gbà wá tẹ̀sùbá dàbí àwọn tí ń lo ẹ̀kọ́ kan lo tẹ̀sùbá àwọn kan náà tẹ̀ wọ́n lo ọ̀pẹ̀yẹ èso kìkan ni wọ́n lo ike oríṣi ìkúrọ̀ kan gbogbo tí wọ́n lọ ẹ́ndínlógún ìyẹn lówó ẹyọ wọ́n lò wọ́n lò lẹ́kẹ̀ àwọn yẹn làwọn ilé ṣùgbọ́n àti wa lẹ́kẹ̀ ni wọ́n tó sí wọ́n lò obì wọ́n máa ń da obì wọ́n máa ń da obì mélòó ló ṣíjú mélòó ló dájú lé ètò ẹ̀tún fíìmù kájọ́ pé ní Mr. Bone. Mr. Bolu remember lọ film. fíìmù yẹn the God the God must be crazy no be right way. Ṣé the God lọ́dọ̀ tí wọ́n kì í ṣe àlá? Bí ẹ̀ bá yẹ wọlé tó yẹn máa agree pẹ̀lú wọn pé yes this God must be crazy that God must be crazy. But Mr. Bolu ẹgbẹ̀rún yá bí ẹ̀ egun lòún kí dá tiẹ̀ ti rántí náà fẹ́yìn máa lọ rí babaláwo ó ti dé tó bá mú ó pé kàn fún yàn nínú tí a máa gbé egun bẹ́ẹ̀ ó tún lè tó tú sí. Olú àbẹ́bí ní gbogbo tí ń jẹ́ kú fúrù mílà kílógbé mílà tó wà ìdá ojú ọ̀nà kan náà ní kú fúrù no wonder tọ́lọ̀kùn sọ pé lákùn dì lókun tọ́lọ̀kùn sọ pé lákùn àdìyàn àlùkùn tọ́lọ̀kùn dì lókun ẹ̀sìn yé ti yé pẹ̀lú ó ṣàṣepọ̀ máa nílẹ̀ ìtẹ̀lẹ̀ àǹsọ̀ láyé pẹ̀lú lọ́wọ́ mọ̀tàlẹ́ wúyà onírànràn làwọn òṣàfihàn ẹjọ́ náà máa dání ọlọ́ọ̀lọ́mú fọ́ lákùn dínàkú àti roman àti uza àti alat àti menat àtàwọn míì púpọ̀ ọlọ́run kò sábẹ́ ẹ̀yọ̀ kan dínà náà kí lórúkọ dín yẹn kò fúru. ṣùgbọ́n bàbá mi fẹ́ ká mọ̀ wípé àwọn òkùnkùn yìí sọ̀tọ̀ tàbí ọ̀kan ni wọ́n wẹ̀bàlẹ̀bí na káfàrú àwọn ìyàwó tọ̀ òjì ìjú náà mìnà lórí àfúrù máa tọrọ ń jẹun pa èṣù ń fa àwọn èèyàn yọnù mọ́lẹ̀ sáàkà ṣoṣo wọn kò sínú àwọn òkùnkùn àmọ́ gbogbo òkùnkùn yẹ ẹ̀sìn kan ṣoṣo náà ní kí ló kọ rẹ̀ kú fún so àlẹ́ mi ń sọ fún wa ń bí àwọn tó bá dúró lórí àná tó nìkan àwọn ni wọ́n máa nà ọmọ ya àfáà stars lọ́fìn nílọ̀ yóò ṣe tí àkàwé àyẹ̀ kan wò gbogbo ẹgbẹ́ orúkọ kìnìkan kìnìkan rahmaniya sọ̀wáìkù rahmaniya ala kìnìkan ó lò kan. ìrànlẹ́ ẹ̀tù tí àyẹ̀ ẹ má rẹ̀ ká tí àyẹ̀ kó lọ sọ́dọ̀ àfáà dìde àlìyúwí ló fi jẹ́ ọlọ́ ìdí náà ti gbà ó tún fẹ́ kí ìṣẹ̀lẹ̀ sọ̀wáìkù rahmaniya amábìdí kò sí bí wọn bá sọ táìtù tí a tí a yẹn ó yanjú ẹ àtìrújú tó fẹ́ wáyé lórí ẹ nípa rọ́mùlù nẹtrọ́mẹ́sì ó kó jáde ó ṣàlàyé ẹ tó náà gbogbo ọ̀rẹ́ tí ń gbà yẹ gan wò ojú ọ̀nà ṣèkìtàn ojú ọ̀nà àlọ́ rẹ̀ ọlọ́ni ẹ̀mẹ́tẹ̀ díẹ̀. إلى الله يدعوه المصاع وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا kí ló wá kiri tó bá fẹ́ tẹ̀lé tí ó ṣẹlẹ̀ lọ́la sọ́nà mi ń kúrọ́ mi àbí wọ́n àlè àbúlé náà ọlọ́run ò lè kúrọ́ wallahu yaqulu al-haqq ọlọ́run sọ̀dọ̀ lóru wà á tún lè ká àbí bò ẹ̀yìn lè kúrọ́ èèyàn ò sì lè ṣe lágbáráwo lónìí tí ò bá bilẹ̀ yíyẹ ìwò kò lè méjì ẹ̀ kò lè gun jíìpì ó lè gun jíìpì láyé ó sì lè gun káàkiri dà ó ṣe lágbáráwo ó ń ṣiṣẹ́ fáwọn èèyàn ó wà níyẹ rẹ̀ wọ àwọn ìfẹ́ wá sọ́dọ̀ ẹ̀ wọ́n kò gbóná wọ́n ti bá gbọ́dé la ìdàníyàn one thousand ló wà níyàn tó owó àníyàn rẹ bá ṣe pọ̀ sí àwọn èèyàn ńláńlá ó sì wọ́dọ̀ rẹ sí tí wọ́n bá pèsè five thousand àwọn group kan ní o tún máa ń tẹ̀ tọ́ tó bá ti bá wọn kọ́kọ́ wò ó ẹlẹ́tẹ̀ nílé wọn rẹ̀ láwọn ẹ̀bá wọ àlàáfíà òun àwọn tó ṣù ti ọpọlọ wọn wá nù kí wọn náà bá ti wá nù wọn àlàáfíà rẹ̀ wà àmọ́ àánú rẹ̀ wà nù àmọ́ àmọ́ nínú ṣùgbọ́n ti wọ̀ lọ ẹnu òun rí dúdú kan níwájú àmọ́ kèétí ìyẹ́ òun náà báyìí yàtọ̀ olódodo làbáyìí ah, kèétí ìyẹ́ òun náà báyìí ẹ padà wá á béèrè ọlọ́run fi yé wa ó wà lọ wá ti báyìí lẹ́nu yẹn kó olú sí lówó sí ọkùnrin onígbò káwọn fi lè wáyé láwọn olùkú san tó bá padà dé á ní ó ti yé òun fi hàn kílẹ̀ àlè yóò wá sọ ní báwọn ọmọ rẹ wà ẹlọ́mọ kan ní South Korea àbí ẹlọ́mọ kan ní Netherlands business yìí gan wà tó wà ní UK àbí yóò àsọ fún wọn ẹni náà pépé. nínú ilé yín ìyàwó méje bàbá yín náà ọ̀kan wà láyé tí ò bímọ rárá ẹni náà ṣe dáadáa sí i ó ló fa wàhálà ó ti o ó ti jìnnà. ó ti rìn jìnnà abẹ́bẹ́lẹ́lẹ́ ti sáwó sálayé ó ti bá wọn sáwó ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ti sáwó àlọ́run ti dé bẹ̀rù gbogbo yóò àká ayẹyẹ yóò wá já àgbọ́n kò sí uh, ránìkàwẹ̀ ránìkàwẹ̀ torí náà ẹ̀rà kùránì ẹ̀rà Quran ní seven thousand Quran ní seven thousand wọ́n sì pè sáà mọ́ṣáláṣí káàkiri gbogbo tẹ́sẹ̀ yìí ti tẹ̀ láyé apẹ̀ ilé ẹ̀wọ̀n ní ọ̀dà Quran ní ọ̀kan ní ìsìn ẹ̀ one seven one eight two thousand two thousand and seven thousand. 2000 kùránì gbọ́dọ̀ jẹ́ pé 2000 percent plus lónìí ẹ̀yẹ ìbá bàbá ẹ́ 14 million jáde nìyẹn ṣé àbá inú ẹni ẹni ó bàbá àbá ní òkòwò fún tó máa pín kiri ọmọ ọ̀tẹ́ ṣe nìyẹn kò sí ìjọba àwọn ọmọdé kù nígbà tí iṣẹ́ bá dáhùn ẹ fáwọn ọmọdé tí ó 14 million lójú ẹsẹ̀ yóò kó lẹ̀ kí ní jẹ́ forty million ẹgbẹ́ ló wọ́n forty million ló wà lẹ́yìn ìlú ìjọ ẹgbẹ́ àti ìbọ̀ ó ti béèrè ó ti wọ́n primary tí ò ṣe tó bá ní ẹ̀rà seven hundred grand seven hundred times two thousand lélọ́nà ẹ̀ ebo lọ sùkú ẹ one point four million ní o ti kò fẹ́ nìyẹn ìsìnkú olówó púpọ̀ yẹn lọ́kùnrin rẹ̀ òní ló ṣẹbọ. owó yẹn yóò kọra dà á tó tó ara lọ pé wàhálà ti ìgbéyà ẹ tí ò ní lọ́wọ́ ìwọ́n ló gbé rẹ̀ lọ mẹ́wọ́ wà láfíà ìtọ́lù lọ́wọ́ àti àwọn bíbí kan àwọn tó sanwó ọmọ gbọ́ọ̀mù. so hàrà wà. ètò wa sọ pé ebi mo kàn ló sọ bá sọ bí tí mo ti kọ ẹ rẹ àwọn èèyàn tó ń bá yàn nínú kábà ní maka níwájú ọlọ́run nígbà ń bọ ọlọ́run yẹn ti ti fọ́ wọn ẹ̀mí tẹ́tọ́ lọ sí àfa àwọn yorùbá báyìí èèyàn tó lọ sa owó mọ́tà àbí kíláàkì. àbá والذين كذبوا بآياتنا والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين آية كايرا ní wà mí mẹ́rin fọlápọ̀ náà ọmọ tó ń yàgbé nàbẹ̀rẹ̀ hákì wà bí yàgbé. àwọn tó bá dúró lórí ìtànà bí àwọn ni wọ́n dúró lórí òdodo àwọn ni wọ́n máa pèpè sí ni wọ́n máa fi ṣiṣẹ́ olówó sì máa fi dájọ́ wọn ò nílò làákàyè wọn wọn ò nílò fẹ́ẹ́nú ẹlòmínú àbábáwí làákàyè bí lálò tó kò nù lálò ń tàn sọ ni pé wọn ò nílò làákàyè wọn fi gbófin ẹ̀sìn kalẹ̀ ìtọ́lọ́run ọba pè lófin ẹ̀sìn ni wọ́n ń fi làákàyè lò wọ́n ti wọ́n pé ẹni ọ̀rọ̀ ní tètè yé wọ́n wàá lò làákàyè lọ́nà tí wọ́n fi gbà ṣàlàyé ẹ̀ fún tí ó fi yé bó bá jọ méke á ṣàlàyé ẹ̀ fún lọ́nà tó fi lè gbọ́ yé nǹkan kan náà láti ń wí bó bá ṣàgbàlagbà ni á ṣàlàyé ẹ̀ fún pẹ̀lú àwọn òye tó ti yé tó ti ní yóò padà yé nǹkan kan náà láti sọ fún méke àtàgbà bí tí làákàyè ti wọlé mu. àwọn ẹgbẹ́ bá a kan sọ̀rọ̀ àwa ni sọ pé ẹ̀yin bàbá yìí ọba òkòlù ni yín àdéhùn lẹ̀ àṣàkálẹ̀ ìmọ̀ kan ni yín àdéhùn bẹ́ẹ̀ sáà pé ọlọ́run ní aláìmọ̀kànlá ìfìrí àwọn mi sọ bẹ́ẹ̀ alágbà jàǹdà rẹ̀ á sì kí ni a pọ̀nlé tàbá pọ̀nlé a wà sọ tó yẹ kó máa ṣe fún un òun wá jọ lóye létí gbọ́ yé pé tó ń ṣe yóò dá nìyẹn ẹ̀ gbọ́ yé ìgbé yẹ kó ṣe láàwì fún yóò wá ti bẹ̀ gbọ́ yé pé àṣẹ ìtòhùn ṣe òṣèré kò bá a ẹ wà á rí yóò wà á bẹ̀rẹ̀ sí béèrè àwọn béèrè ní afá láyé kọ́ lóòótọ́ tí ẹ bá wò ó ó dàbí ẹkún bá mu àmọ́ bí ẹ bá wò tú sí lẹ́sàlẹ̀ kókó àná ní bẹ́ẹ̀ yìí ọmọ mi bẹ́ẹ̀ ni sáwọ́ ọlọ́run sọ báyìí ànábì ṣàlàyé báyìí ó ṣe ló àgbọ̀ yìí ìdí tí ti wọlé náà. Ewé àwa tó sàlàyé máa lò ní wọ́n máa ní ká máa lò láká ìmọ̀ ọ̀fọ́ ló lókun tá máa lò. Ó sì máa bá wí ó fẹ́ mọ̀ ọmọ sàwọn èèyàn mọ̀ ní ó yé. Bọ́lá mi ìgbà tẹ ìtàbí Ọbásanjọ́ àti jẹ pẹ́sidẹ́ntì. Wọ́n ní bàtà bóyá àìfẹ́lẹ́ kò sí ẹ̀fẹ̀lẹ́ tó ní rọ́ọ̀mì ní rọ́ọ̀mì tó ní kò fẹ̀lẹ́ kò sí ẹ tí ò ní jó ní ìgbò sí ò jùlọ sí ó ní àwọn tí ò ní jó ní jó ẹ tó kó nira ẹ ó lóye ẹ wo sí mọ́rọ̀ yìí dàgbà ẹ̀kọ́ ó máa ń lo ràmàdà láti sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sì sọ́ọ́ ṣe pàtàkì ọ̀rọ̀ yẹn yẹ ó kàn tó rọ́ fáwọn èèyàn tó ní kó fẹ́ sọ wọ́n mọ̀ nípa ẹ̀jẹ̀ tó tó ní oníkà ìgbà ló làákàyè lọ ẹ̀kọ́ ní òpin ti dà ń bá ọlọ́run sàlọ̀ torí náà ká gbìyànjú ká lọ wádìí kí ló gbogbo àtúntò lórí sunna táàbù ní sọ̀rọ̀ ẹ̀rọ. olóbi dákọ́ ń pè wọ́n ní ahli sunna tàbí ahli sunna tàbí ahlu sunna tàbí ashabu sunna. olùkọ́ tiẹ̀ àwọn náà tún pè ní asálà àwọn ló jẹ́ tọ́ ifá tó ń mọ̀ sùn ọ̀ àwọn ló tún jẹ́ alùlẹ̀ afẹ́ kí ni ìtumọ̀ àwọn orúkọ táà ń sọ yìí áàlù súnà àti áàlì súnà àwọn onísúnà látúrà ní ọ̀la asáàlù súnà àwọn ẹ̀jọ́ súnà gbogbo tọ́ífà tó ń mọ̀ sọ àwọn ìjọba àrànṣe torí bá nàbí ní àrùn lárànṣe ń bí àwọn náà lẹ́tọ́ yá lórí afá tó ń pè ní afá kò ta tọ́pá sẹ́rẹ̀ títí lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ láàrin ẹ̀sẹ̀ lẹ́nu ó lè mọ́ wàá jáde ní gangan ló sọ pọ́nbélé ṣùgbọ́n tá a bá kọ́ pàṣẹ rẹ̀ yóò padà lọ́dọ̀ ànábì ọ̀nà pè ní ọ̀fà. màrú ya ọ̀ mẹ́njá á ní nàbí yìí máa mú láì bèbí. tó o kó sínú ọ̀rọ̀ àwọn sàábé afa tọ́lá nípa fi afa pẹ̀lú àkóónù fi súnná yàní fi hadith yàní màfúrán kọ̀dí àkóónù mọ̀ kú fan ó sì lè jọ́dọ̀ àwọn kàní àwọn fúrí àwọn àwọn tàbí ọ̀nà tó ránà nípa Muhammad sọ̀rọ̀ láàrin islam sọ pé khairul qurun tẹ́ máa ń sọ̀rọ̀ ọgọ́rùn-ún ọdún láyé kọrin ni ètò òun wà nù rẹ̀ yìí o sẹ́ńtúrì tó wà lẹ́bi ló dáa jù ní gbogbo sẹ́ńtúrì ti ń bọ̀ láti ọ̀nà yìí ti jáyé tó wá dà tẹ̀lé ní fún mọ̀lẹ́bí ní ẹ̀lú náà àwọn tí wọ́n tẹ̀lé tọgbọ́n ọdún tó second century àlẹ́bí ti ní àtàwọn tó tún tẹ̀lé third century yẹn ní sọ̀hábà tàbí'un wà tàbí'u tàbí'in hàtù nùn ìdàlì ìdọ́fà tẹ̀lé náà ẹ̀ṣin ìlúnà tàbí ìlúnà ẹ̀kúsọ ìwòsàkùn náà ṣe kò ní àbísọ̀ òun náà sọ̀rọ̀ kan láwọn kọ́ àwọn kan ní àṣàlátù ní mọ́ṣáláṣí ìbàdàn اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم bàbá kan wà lọ pẹ̀lú àwọn ẹgbẹ́ mi lọ àwọn àjọ lè tó kàtìlá yìí lọ àwọn bàbá wà lè tó àlá nínú òfin járe àfijáré ni àlá Ibrahim mi ló yẹ kó jọ ẹ̀jẹ̀ pé kẹsọ̀ ni àlá fún un sọ́ọ̀tà ní kúrò làwọn ti wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ ọ̀rọ̀ báyìí. tó kí làwọn ti wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ bàbá yìí sì dábàá lágbà kò máa ń àwọn orúkọ kan wà tí kò yàn sọ ní kò kéwú débẹ̀ aláìmọ̀ náà ló sì kọ̀rẹ́ẹ̀tì àbíkẹ́lẹ̀ wọn dá akẹ́kọ̀ọ́ ọlọ́run bá mi ọlọ́run kẹ́yìn bàbá ẹkú tọ́ wa sọ ẹjọ́ bá tún àkínú nǹkan. tí bàbá máa ń dọ́là káyọ̀ ó ti rẹ̀ pé á òun ti oúnjẹ gi ayẹyẹ yóò kọrẹ tí tó ń wí lọ tó sì fi kọ́ ọ̀gbẹ́rẹ́ kó wò dákẹ́ yóò wá padà béèrè lẹ́yìn ọmọ mi ṣe ṣàlàyé mẹ́rin fún mi. ṣùgbọ́n bá yẹ bàbá alábùkù tọrọ òye yóò máa jiyàn ó wàá fọ ọmọlẹ̀ yàkàtà ohun rẹ̀ ló ń bẹ̀. àwọn tàbí ọ̀run àwọn ẹlẹ́bẹ̀ láwọn sàábé sàábé gba kéwú lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam àwọn tàbí ọ̀run wọn gba kéwú lọ́wọ́ àwọn sọ̀hábà ó ní abúlé àlíyà abúlé àlíyà tàbí ní olótú àyà iná lọ àwọn màláíkàtà ìsọ̀lúnà alànàbíyì yá ayọ̀ alladhina amanu sallu alayhi wa sallimu taslima. iná lọ àwọn mẹlẹkẹ tàbí sọ lónà alẹ́ ní bí yìí àwọn yóò lọ lọ́wọ́ àti àwọn mẹlẹkẹ àti sàṣà láti bá ya ọlọ́run ṣàṣà láti tẹ́ ń sa irin bára ṣe àlámọ̀ sọ mi torí bá àlámọ̀ sọ mi pé ọlọ́run ṣàṣà bá ṣe sọ́lọ̀ tó ọlọ́run wọ́n á pé àṣà láti tọ́lọ́run ọlọ́run ń sọ ìrántí ànábì nígbà kọ rẹ̀ láàrin àwọn mọ̀lẹ́kà abúlé àríyá abúlé àríyá ó kéwú lọ́dọ̀ alìbùn àbítọ́lì ó kéwú lọ́dọ̀ abúlẹ́bùn mọ̀sẹ̀rọ̀n ó kéwú lọ́dọ̀ ọdún abbas ó tún kéwú lọ́dọ̀ àwọn sábẹ́ mìíràn ìdí ń sọ yẹn ni wọ́n pè ní afab àwọn tó rí kọ́ lọ́dọ̀ àwọn sàábé nìyẹn torí tó bá sọ̀rọ̀ nípa ìmọ̀ kùránì ìtumọ̀ rẹ̀ ẹni tó ṣáájú rẹ̀ ní abúlé ìbúnú lọ́sẹ̀ torí kó jẹ́ àgbà sàábé tó sì sọ torí mujahid tó jọ ọmọ kẹwú ẹ nínú àwọn tàbí hàn ó sọ fún wa òun jókòó tí abdullahi ibn Mas'ud òun bẹ̀rẹ̀ sí ìgbà ìtumọ̀ fatia òun bẹ̀rẹ̀ sí ìgbà ìtumọ̀ quran láti fatia aya aya títí dé parí ẹ̀ abẹ́bùn mùsùlùmí wa ní kò sí aya kan nínú quran tó sọ̀kalẹ̀ àyàbí pé òun abdullahi ibn Mas'ud yóò mọ ibi tó ti sọ̀kalẹ̀ àti ìdí tó fi sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ẹnìkan máa ń bẹ lórílẹ̀ tó mọ̀ jù lọ wọ́n lọ bẹ̀ lọ́kọ́ ó sọ ilé ìlú tó àwọn sàábì ẹnìkan ò fapẹ́ rárá. ìgbà tí wọ́n yan Amíù ní ayé kó máa gbọ́dọ̀ kọ̀tọ́ kó máa gbọ́dọ̀ kọ̀tọ́ fún àwọn ará Yemen tí ìgbà gbàgbé ó ní ó yan Amíù wá ní mo yan Abdullahi kúnnù mọ̀sán rọ̀ọ̀tù bọ̀dí àwọn ọ̀tá rẹ̀ á nìyí olóhùn ni mo yàn ní ẹni tí yóò mọ̀ kọ̀ ní sọ́nà gbogbo tẹ bá ti ní ẹnu béèrè lọ́wọ́ ẹ̀. nínú ọmọ náà ni Abdullahi gbọ́nà Abbas torí bá rẹ̀ bí sàdúrà fún lọ́tọ̀ alọ́húnà fàdíhù fìdí wà àìníhù tàwílà ọlọ́pàá ní fún lágbọ́ yé ẹ̀sìn ó sì fún ní ìmọ̀ ìtumọ̀ alukoran náà fi mi àbúrò ìhùmà the scholar of this country àfa àjọ wáyé abúlé mọ̀sí àdúgbò náà bá sí lédè torí pé tọwọ́ abúlé mọ̀sí ló ti gbà á ó tún ti gbàgbọ́ àwọn sàábẹ́ mi ìmọ̀ tiẹ̀ alẹ́ òun sì bá gbà wájú nìyẹn àwọn wọ̀nyí àwọn ní àbúlé ayé àkéwú lọ́dọ̀ ọ̀rọ̀ ṣé kí wọ́n sọ ìwọ́n fẹ́ kó sí lẹ́nu ó ké lọ́dọ̀ àwọn ó ṣojú mi kòró ìwọ́n ń tiẹ̀ kò ṣojú ẹ òun gba lẹ́nu èèyàn ni òun gba lẹ́nu àwọn sojú bí kòró fánàbí ní máa ń rí inú ayélujára àdìkùrẹ́ ánà gọ́gbọ́n kàmẹ́lúsílà fàlìyàkúrà bìkìrà sí inú omi rẹ̀ ábùjù ẹni bá fẹ́ mọ̀ ń ké kúránì ó ṣe sọ lákàlẹ̀ gángan ní pọ̀lọ́pọ̀lọ́ látọ̀dọ̀ jìbìrì máa ké bábìlà ní mùsùlùmí fi ṣe ń ké ọ̀kan àwọn yẹn ló kéwọ́n lọ́dẹ̀ ló fi ṣàlàyé ẹ̀ kó sọ ilé ìtòrí kálífẹ́ ní ara lórí ìjà ìrìn àná ìyẹn làwọn náà má lọ lè sọ tiwa wọn ẹnu rẹ ò bá ó gbọ́ ní àmì ó gbọ́ torí wọ́n pẹ́ kiri kan ní wọ́n nínú èdè èdè ìmọ̀ ìmọ̀ ń dínkù ní kéékún ó gbà pé terminology yẹn nínú English àti kéwù gan ní ìsìn bá rántí kan méjèèjì méjèèjì ló jáde ìpìlẹ̀ èdè gángan ó wà láyé àwọn sàhábà kò sí mọ́nì tí ó ti lọ ọlọ́pàá tẹ́nìkan bá lóun kìrìtì sáìsì Kùránì àmì ìgbéyẹ̀wò kìrìtìkì ẹ̀yẹn rí sí ní èdè bí ó ti lọ ògbó èdè ti ayé Kùránì náà ló ṣe fẹ́ wá sọ pé tí wọ́n ń sọ ọ̀gbà mu nígbà tẹ́lẹ̀ èdè ti bàyẹ gan òwúrọ̀. ìmọ̀wé ẹ̀gbọ́n ìní iye ẹnìkan kéwì ìjọ ẹnìkan wá lọ fẹ́ ọ̀rẹ́ ti yẹ pẹ̀lú èdè. ṣé ìwọ́n mi ti ń pe nǹkan ìdílé ọ̀gbọ́n bàbá àgbàlagbà fẹ́ mọ̀ sí láyé náà tó lè sọ pé ti ń pè é ẹ̀gbọ́n olùwàfẹ́ dá àwọn rédíò láti lè rárá àti wà nínú ilé ìgbóhùnsáfẹ́fẹ́ nígbà tí Yusuf Ọlátúnjí parí ó ní bàbá ti wà ní agodo tí ẹni ẹni ó bá mú ju ọkọ̀ pé nínú ilé ìgbóhùnsáfẹ́fẹ́ gbogbo iléeṣẹ́ rédíò station ló ń sọ ilé iṣẹ́ ìgbóhùn ọtí nù yàrá òun ilé agodo ló pè é tó bá wà ti wà lágodo táwọn ti rí kọ́ọ̀dù táwọn ti rí kọ́ọ̀dù ọ̀rọ̀ yẹn tí ẹ̀yin ẹni ó bá mu jù ní ẹ̀yin sẹ̀ gbé kalẹ̀ torí pé òun ló mọ ti ń já gbogbo ń jọ àwọn òun ló máa ń léde. so ìwà abẹ́ ṣe ìsáàjì ló fẹ́ criticize ọ̀rẹ́ kí ló mọ̀ tí ń pè. torí náà làfà yé ń wí àbúkọ àwọn ìlú bá sọ yìí àṣà tí wọn ó máa fi sínú ẹ̀. ṣùgbọ́n wọn àfà náà lọ́wọ́ pàdé wọn àwọn ìlú wọ́n ní nínú àwọn àlọ́ àwọn èèyàn bá tí wọ́n fi sí àwọn onímọ̀ wọn sọ tí wọ́n ti dé international conference tamọ́ ti ala international conference táwọn afọ àbápá ní kò ṣe ìlú bẹ̀rù ilé ẹ̀sọ́ ní ìpàgọ́ ẹ̀sọ́ french arabic ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ni ẹgbẹ́ ìwà ti wọ́n kéwòn ní sáfà ìkókó lífà last time ní ẹ̀kọ́ làwọn tó bá ti kó arabic ìyí sáfà kò bá ka gbogbo translation ayé yẹ ẹ broda ẹ broda torí pé bàbá bẹ́ẹ̀ lọ traditional conference ní ẹsẹ̀ tèmi bẹ́ẹ̀ arabic ń sọ àmàlọ́ kan ní kóra ọjọ́ tí ń kúrọ́ kúrọ́ ọjọ́ rà conference of international muslim scholar wọ́n sọ èkó ṣé èkó ni wọ́n fi tún kọ kúránì ajẹ́pẹ́ ẹ̀ ń wo kúránì pẹ̀lú ìròrí mamadu pictol translation pictol ìtò òun ò lẹ́nu sọ yẹn wọ́n ti gbé ìjọba bá ṣe kan ní stéètì kan ìgbẹ́ dàgbọ́ torí ó tàbí ìyàn lákan ọ̀gá kan tó fẹ́ bá ṣe ìgbé ta sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn ojú ọ̀gá ní let me speak English and I'm not comfortable with Arabic scholar Islamic study rẹ̀ yẹn o I'm not comfortable ṣe moses ẹ ẹni ìgbẹ́ yóò yóò ti di professor náà ẹ̀hẹ̀ yóò ní sọ bẹ̀ kúrò àwọn olóògbé ṣe wọn nígbà yẹn ó sì su ni wọn lẹ́sẹ̀kẹsẹ̀ kí ni àwa ṣe ń bí àwa lẹ́hà ọ̀gbẹ́ yẹn ni ó sì wà nú ẹ̀sìn wà ní kò sí nú ẹ̀sìn àwọn abẹ́gbẹ́ sọ ní òkú ọkọ ní ìlú tẹ̀ra ó wá sùn bí kí ni àwa ṣe ń bí ìrìn àti ìlú àdúgbò rẹ̀ ní ìlú ó sì ní nílá kí ló á basis of discussion abẹ́jọ Quran adọ̀rọ̀ súnà ó ní Arabic yẹn ò láyé pé òye ẹ̀ dáadáa English English translation nìkan ló ń bọ́ ara discuss tó ṣe ṣe wọ́n jiyàn nípa nípa ìgbẹ́mẹ́sẹ̀ bá jáde wọ́n jiyàn nípa ewì ìṣìláìwágbà nípa jù kan tó ké ìgbà ogó sẹ́lẹ̀ tó kéwì ìdẹ̀gbẹ̀ orókè wọ́n ni wọ́n ní òun fẹ́ ágìw àwọn fẹ́ jọ discuss ní kí n ṣe tí wọ́n wá ní wọ́n dùn mí nìyẹn ọmọ yorùbá kan wá translate ẹ̀ sí english ẹ̀yìn ọ̀pá gbọ́ yorùbá ọlọ́fẹ́ bá wọn ágìw pé ìgbà ọlọ́ kí lè fẹ́ six argument sọ̀rọ̀ tó mọ ọ̀rọ̀ ṣèbí pricing àwọn pè fún tàbí ọ̀rọ̀ lọ́dọ̀ tiwa kèé ṣe pricing nìkan ní jẹ́bẹ̀ àwọn tí wọ́n ti fún tẹ̀dọ́ ẹ̀ ẹgbẹ́ ìyókàn ní àtiwọ́ gbígbà torí àwọn tàbí ọ̀run ó ń bẹ fún wọn ọlọ́run sábà àtàwọn sọ̀hábà àtàbí ọ̀run tàbí tàbí yìí gbogbo àwọn ìmọ̀ọ́mù ya ìmọ̀ yẹn gbọ́dọ̀ lórí òdodo alábì ni wọn ò ní kó wọn ò ní yẹ lẹ́ni tí ó mọ ọbẹ̀ lórí òdodo títí tó fi dọ́gbẹ́jà kíámà wọ́n mọ̀ sọ gbogbo ayé wà wá torí pé tó ayé àná ò ní pọ̀ kódà ayé àkùrá náà bá a sàlàyé fún wa nígbà àwọn wọ̀nyí ló kéré jù ní mùsùlùmí tó wà lórí rẹ̀ torí pé ọlọ́run bá sọ pé wà mí mìíràn àkàtàwùrú ìlà wà rúm mùsùlùmí ayé àyè oníkèéṣà kèmèrè wá wí ọlọ́run wà mí mìíràn àkàtàwùrú àwọn tó pọ̀ jù ní wọn ò ní gbà pẹ̀lú òdodo nígbà wà ó mo ṣe kọ́ ẹ̀fẹ́ ọ̀ṣẹ́ wọlé wọn. wọ́n á ní ayé àyè ọlọ́run sọ pé wà lóyún mi inú àtúbárù ní ayé àtúbárù ní mùsùlùmí kì í ṣe àtúbárù nẹ́ẹ̀sì. pé ọlọ́run ní àwọn mùsùlùmí gangan àwọn tó máa gbàgbọ́ jù àwọn tó pọ̀ jù ní wọn ni ò ní gbàgbọ́ wọ́n sì tẹ̀lé bọ́ ẹ̀jọ̀ sẹ́yà yẹn àwọn tó sàlàyé yẹn tí wọ́n fi rọ lónìí ẹ̀dá lọ wù. mùsùlùmí mélòó ni dẹ́rẹ́bà tí òfin fò ka sápò bóyá ẹ̀kọ́ fẹ́ lò gáràjì tíjà bá gbé bóyá mi gbé àbí mùsùlùmí mélòó ló wà tí ń tajà tí ò ní ṣòfò awọ́rò gbogbo àwọn tí ń tajà àwọn wo ni ìṣàwọ́rò nínú wọn tí ó ṣe òògùn. bẹ́ẹ̀ bá sì ti ṣàwọ́rò ẹlẹ́gbọ́n ni ó ti bẹ̀ sí ẹ̀jẹ̀ torí bá ìjànú ló lọ pè tó sọ pé wọ́n yí ní ogá nìkan lórí machine wọ́n á pa mẹ́jù kan wọ́n á ló ń bá lọ mẹ́jù yẹn ló fẹ́ fún mi ní kankan tí jùlọ jẹun. wọ́n á ṣàlàyé ẹ̀rú ewé tó sọ ewé sí kí mi àtàwọn nǹkan bíi láfàá mi ò padà kó jọba sọ́tàn. wọ́n á ti bá lóbìnrin ó ní má ṣe fẹ́ obìnrin tí ò lọ́jà tó pọ̀ ó lè pọ̀ dáadáa ó ní ṣùgbọ́n yóò fọ abẹ́ òyìn abẹ́ tó ṣe láti lò obìnrin láti kú kínní yẹn òní ó lò àwọn èbó wà lọ́jà láti ṣáínà ó tó bá tún náà lò nídàkejì kó fẹ́ máa gbowó lọ́wọ́ ọkùnrin tó bá tún lò àwọn aṣẹ́wó ọkùnrin yóò wá wá látàmẹ́ríkà ó ní ṣùgbọ́n o obìnrin yẹn ò ní lọ́kọ tó kò ní gbòòdì sí ẹranko wọ́n bá ń gbẹ́ ní ìgbẹ́wọ́ omi abẹ́ tí ọba fún mi abẹ́ ẹ̀gbẹ́ ní àtẹ́sẹ̀ jésù fẹ́ ló bẹ́ẹ̀ ló báyé tọ̀ ní ìbàjẹ́ tí bá ṣe fún ìgbẹ́ ní ìṣẹ́ tàbí tí mo gbé jíìpù jáde lọ́dọ̀ sáàsì ọdún alhamdulilá alhamdulilá ẹ̀ ní mọ tí ń bẹ lábẹ́ ẹ̀ ilé wájú lè ní àwọn mọ̀mọ́ mọ̀mọ́ mọ̀mọ́ tí wọ́n bá ní ẹ̀ ń sòwò yorùbá kó wà ó wà mí wá láti bàdé. Kódà mo máa mọ̀ pápá kiri lẹ̀ ní bàbá rẹ̀ tí torí ààrẹ sọ ìyẹn lè dàgbà díẹ̀ ní ìsìnkú lẹ̀ ó dá kẹ́ ẹ̀ má rí ìkẹ́kẹ́ jẹ má. ṣe yọ ọ̀kan péré ayé ọ̀kan torí bàbá mi ẹsẹ̀ gbòmí mi dandan aláàjì wa bàbá santa ẹ tìjáni wọn máa ń wá bàtà ń ṣe tẹ̀sí alálẹ̀ wọn máa ń jókòó báyìí aláàjì tìjáni ní ẹ̀kú ó ti pè ní ó sì kìlọ̀ fún mi ó kàn ń ṣàwádà ní ẹ̀sẹ̀ pẹ̀sì yálà ó ní ẹ̀ kó o padà sínú náà. wàláì wọn ni àwọn sàlàyé fún mi wọn fún mi ẹ̀sán fún mi láti ti dání tẹ̀tọ̀ náà ló mú sọ ìfẹ́ ìdáná wọ́n sàlàyé ọ̀dọ̀ fún àtàwọn ti kéwú wọ́n gbé àbá ẹni iná jòròkó ní ní kankan nígbà yẹn pẹ̀lú lọ́kọ́ sí ọba ní kò gbọdọ̀ kọ́ ní owó ọba gangan wà àwọn àwọn nìkan àwọn ìlú tó wà lẹ́yìn tó tóbi jẹ́ mẹ́jọ lóko ní ìyẹn sì bẹ̀rẹ̀ sí wọ́n wé ìwé ìwọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ́ síta ah, ó sì bẹ ọba sálọ ni ńlá lẹ́ lọ́ba wá bá wọn nù lé kó wá bàbá kó wá bẹ́bí lé bẹ̀rù kọ́mọ́ sì sí. ẹ ẹ bẹ́ẹ̀ bọ́ gidi nínú ẹ ti bọ̀ lórí sọ̀rọ̀ náà wọ́n máa ń tó sọ fún ọ sàlàyé fún mi wọ́n á ní àná kí ẹ má fi ohun yálà bí o wọ́n á fún mi lẹ́sàájú ẹ̀yọ̀ kan obìnrin kan tí ń tẹ̀lé ọ̀rẹ́ ẹ̀ wá sí jálá mi. nígbà wo a bá gbóhùn fẹ́ gbọ́ kó ẹ̀. àwọn òbí kí làwọn lè ṣe àwọn ẹgbẹ́ owó ńlá fún un sódà owó yìí ó lè lọ lọ́kẹ̀jì ló kó dé ẹ̀sọ́ bọ́ọ̀lù yìí ó ṣe ní wọn nọ́mbẹ̀ wọn. wọ́n dàn sára kékeré wọn ẹgbẹ́ náà wọ́n dé nǹkan wá pọ̀ bẹ́ẹ̀ olóyè pẹ́lẹ́ má ti mọ ogun kan téèyàn mọ̀ wulẹ̀ mọ́ mọ́ kó bá dìbò lọ́jọ́ torí jọ́ mi tí lọ bá lè yóò fẹ́ lè pé tó ọ̀dọ̀ ẹ̀yọ̀ iná mi ṣe kó bá sì ti ṣe ẹyọ kan kò fi dáwọ́ dúró mọ́ òun ẹ̀ṣẹ̀ lórí. àwọn bá kọ́ lọ lé tẹ́wọ̀ àmúlò ló kọ̀kọ́ wọn kọ́ òkà ẹ̀ náà àwọn ọ̀rẹ́ sí ilé pẹpẹ ètò pẹpẹ sọ́wọ́ ilẹ̀ ní oríṣiríṣi àtàrí oríṣiríṣi tẹ́lẹ̀ wá kiri lẹ́yìn ìlú wọn wá fìlà kùkì ẹ̀yìn àrùn náà bí wọ́n bá ti ń kó náà sí ilé ọmọ yóò máa yóò máa kó ètò ìkó náà bẹ́ẹ̀ ìtọ́ àwọn akóso ìní alákàn ó bá wọn kọ̀ wẹ́yẹ lọ́wọ́ sàdúrà kí ni mo ń sàlàyé ẹni bá mọ̀ bóyá tètè dánù èyàn padà lójúlọ kan tó lọ bá lọ dá. torí náà ọlọ́run anábìwá Muhammad sallallahu alaihi wasallam ní láta zálùkọ ìfọ̀túnmínú máa ti sọ irí ní alẹ́ hákì. àwọn ìjọ kan nù àwọn ọmọlẹ́yìn ni wọn ò ní kó wọn ò ní yẹ òdodo ni tí wọn tí wọn gbé lọ́wọ́ ni wọn sì máa rẹ ṣe láyọ̀ gbogbo àtẹ ya pa wọn wọn ò ní pa wọn lára wọn ò ní kó nira kan bá wọn tata kó mọ sá àtìtì ìjọ gbèndé wàá kún àgbàdà orí òdodo ni wọn ni wọn wà nígbà sọ ìyá mi ṣàlàyé káwọn náà wọn lọ kó sínú àánú ní o gbogbo ẹgbẹ́ rẹ lọ lé kéwú ètò ìdá kéwú ṣùgbọ́n ẹ má ti pa olóògùn òkè ti gbọ́ náà ni ọ̀pọ̀ kó má lọ́bẹ̀ olóògùn lọ́bẹ̀ kó má lọ́bẹ̀ ẹ̀yìn ti lọ́bẹ̀ ẹ̀yìn ti yẹn yọ tí sáàsì ní ògùn àwọn oníkù sí ní àwọn bí ìsì táàtà náà ní ìsìn àmọ́ náwó gbàgbọ́sàlẹ̀ ẹ̀rọ wà ní ìtọ́gbẹ́ta tó dẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí náà ní ìsìn irú ti dé ìní kọ́pọ̀ lọ́wọ́ báyìí ní ti dé wí. èèyàn kò sá sí pé abẹ́náwó lọ́lẹ̀ ìjà kìíní láti bẹ̀ náà náà fún ìjùmọ̀. tọ́rọ̀ máa dàbí tá a kà ń sọ́ọ̀tì làárọ̀ bàbá ṣe tẹ̀ sí ìta lọ́ba yá àwọn bàbá ìsọ̀ yìí tí ó jẹ́ tọ́lọ̀ ní wọ́n ṣẹ lọ jábá tó wá ṣẹ lọ tán wọ́n tún lọ́wọ́ foríta wọn wọ́n tún kó bẹ́ẹ̀ tí nǹkan yẹn ayé yẹn bá tún ti dé wọ́n tún padà síbẹ̀ wọ́n tún ṣe tán ọlọ́run tún forí jà wọn bí mi bá tún dé wọ́n tún padà sílẹ̀ bí wọ́n ṣe ṣe títí tí wọ́n fi kú nìyẹn ọlọ́kùnrin amẹ́ ọlọ́kùnrin ṣàánú wa dáadáa wọn lọ́wọ́ bàjẹ́ ẹ̀dùnmẹ́ ló kọ́ lọ́tún lálágbára ọlọ́run ọ̀rọ̀ ọlọ́dún á ṣàlàyé pẹ̀lú ọ̀rọ̀ kí ni wọ́n sọ tí wọ́n sì yan tí èsì kò sì kò ní insha Allah أقول قولي هذا أستغفر الله السلام عليكم ورحمة الله وبركاته